الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نيوم في حدث الكلام وصوم شوال البيان أدوان أتي أقام من أدوان أتي أدوان أتي ميادات هذه السلام عليكم ورحمة الله وبركاته أنبياء الله سبحانه irú sóbì ìwà tí a ti ọlọ́run kan bá lọ sí fún wa ọlọ́run kí ó yẹ ẹ̀yọ́ ló sì fún wa lẹ́sìn pípa ọlọ́run dé káàkiri láyé káàkiri pẹ̀lú àlàáfíà à ń sọ nípa àwọn igbá tí a lè lò láti fi ṣe ìmọ́ra nínú èyí tí a fi mẹ́nu bà ní ẹ̀mí wọ́n ní pé àwọn èèyàn máa ń fi awọ wọ́n á máa fi ṣe igbá tí wọ́n fi ń bomi láwọn àwùjọ kan tó awọ òkú ẹran sáà lè lò sáà lè ṣàǹfààní lára rẹ̀ ká fi bomi ká fi sì mọ́ra sí àbí awọ yẹn sáà lè fi rán bàtà ká wá fi bàtà yẹn kírun àbí awọ yẹn tá a lè fi ṣe ìtẹ́ àtẹ nítẹ ká máa fi kàn wọn. ìyàwó fún gbàtà wà ní kéékèèké ẹran ilé yàtọ̀ bá pa yẹn wọ́n á pa àwọ̀ rẹ̀ ni wọ́n á kàn èso mọ́ wọ́n bu irú sí i wọ́n náà síbi tí òye òun ti máa ta sí i. awọ ni wọ́n máa ń fi sí mọ́sálásí fún lè òun ni àwọn àfọ́ bí alájò padà kọ́wọ́ bọ̀ ní ọ̀rọ̀ àbí owó abẹ́ àwọn ni wọ́n ná kò sì sówó abẹ́ àwọ̀ kan ọláàpẹ́ wọn mọ ìyá àfọ́ aláwùjọ wa mí báyìí láwọn ilẹ̀ haúsá àtàwọn àyè mi tá a bá jókòó ìdánilẹ́kọ̀ọ́ báyìí gbogbo àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ti dá fífẹ̀mí láì tán tí wọ́n bá fi wà ní kílè mọ́mù báyìí wọ́n máa sin àwọ̀ báyìí wọ́n máa ju owó sínú ẹ̀ wọ́n máa sin àwọ̀ wọ́n máa ju owó náà. ẹgbẹ́ tí ṣéèkù bá padì ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ ilé kéwú tí a fa ẹ̀kan máa kiri sí alájà alámọ́tà ọdún náà yọ̀ọ̀kan sin àwọ̀ ni one thousand ní ọ̀dọ̀ fi dá kókó alájà láti fa àwọn náà sọ pé náà one thousand ẹ̀dọ̀ fi dá kókó owó wo ni owó táwọn ọmọ ilé kéwú kó sábẹ́ àwọ̀ èyí ṣe pé ájò kẹ̀kẹ́ ni ojú owó débẹ̀ so ṣùgbọ́n gbà tó làjú dé nísìnyí tó di pẹ́tọ̀ àwọn ènìyàn kẹrùn sílẹ̀ ní gbogbo ọmọ àdọ̀tí lọ́dọ̀ ní tìmùtìmù tá à ń padà ń lò yìí nígbà tí ẹ̀fún bá tó jẹ́ àtẹnumọ́ àbá tó ń lo ní àtẹ̀ká àlọ́rọ̀ jìmọ́ ń gbò pé a tún lo táìsì so gbogbo orú báyé ṣe rí nísìnyí wọ́n lè lọ sí táwọn bàbá mi bá lè dìde tọ́ bá lè làbá jí wọn ni wọ́n bá lè dìde wọ́n ní àárọ̀ kì í sáyé lélẹ́yẹ̀ olè awọ òkú ẹran tá a lè lò bẹ́ẹ̀ ni a lè lò tó bá já sí kókó ẹran tó kú yẹn ẹran tá a máa ń jẹ ni tó ṣe pa pa fún ara wa jíjẹ rẹ nìkan là lè jẹ pẹ̀lú òfin kan sanu sọlá sọlá ń fi dè é pé ayọmọ ìhà bíndóbẹ́kì ọ̀dùkọ̀ọ̀ awọ yòówù tí wọ́n bá ti pọ́n kó ti mọ́ nìyẹn nígbà tó sí kókó ẹran tí wọ́n pọ́n yẹn ẹran yẹn kú fúnra rẹ̀ ni wọn là níbi sọlá àsálà wọn gbẹrẹ òkú ẹrẹ tẹ kọjá wọn wọ ọ wọn fẹ lọ sọnù lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ Ọlọ́run sọlá àsálà òjíṣẹ́ Ọlọ́run á sọ yìí pé a kí ló dé kí ló ti jẹ sọ wọn lè yàn láwọn àkàzó ìhà bàhà ọ̀dàbàgùhù àtàfà àrùbìhì tọ́ba yìí wọ́n lè bu awọ ara rẹ̀ yìí ńkọ́ wọ́n dẹ̀ pọn tí wọ́n fọ̀ tí wọ́n sì mọ́tótó rẹ̀ wọ́n bá pọn tán bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ fi sàǹfààní mi báyà wọ́n fi rẹ́ báàgì ni o àbí wọ́n fi rẹ́ bàtà ni o àbí wọ́n fi ṣe ibi tí wọ́n máa jòkó kírun ni o ọ̀gá dẹ̀ wúlò fún ọ abada òjíṣẹ́ ọlọ́run amọ̀ntàǹtì ìnà àmọ́ìta ẹran tẹ̀lé táwọn ọlọ yóò pẹ́rẹ́ nì òjíṣẹ́ ọlọ́run ní tọ́ba jókòó ẹran ìnà mọ̀ àrùmọ̀ àti lọ ha ẹran rẹ̀ nìkan là lè jẹ́ ṣùgbọ́n àwọ̀ rẹ̀ a lè fi sàǹfààní kò lásọ̀tò kọ́ọ́lù òun ni pé tó bá já sí pẹ́rẹ́ tá a máa ń jẹ ni àtúgbọ́ lẹ́ẹ̀kan sí o fi hàn pé tí ìbá fẹ́rẹ́ tá ń jẹ kódà kọ́ wà kádúgbò ẹ̀ dáadáa kò lè mọ́ o ẹran kìnìún a gbọ́dọ̀ jẹ ẹran ẹkùn a gbọ́dọ̀ jẹ ẹran ìkókò a gbọ́dọ̀ jẹ nítorí gbogbo àwọn ẹran yẹn ẹran ẹkọ àbíjà ni wọn táwọn náà ń fẹ́ràn wọn sí sàlárin bí ẹran ìjò a gbọ́dọ̀ jẹ ìjò ẹlòmíì ni a ọbẹ̀ ní ọbẹ̀ rẹ̀ wo ìjẹkújẹ lọ́bẹ̀ máa jẹ kí wọ́n á sọ pé awọ kínní awọ ìwo lèyí tí máa ń tóbi jù olúfà a ó tó fi bóra irú àwọn olóró ní ìdí wọn máa mú awọ ìmẹ̀kí táwọn máa ń so mọ́ra tí wọ́n máa sọ pé ní kòlóńtọ̀ gbogbo ẹran tá a bá ti gbọdọ̀ jẹ kódà ká dúgbò rẹ̀ dáadáa báyìí awọ rẹ̀ a lè fi sàǹfààní ká bomi àlùwàlá sí àbá fi tẹ́tẹ́ kírun àbá sì fi wọ bàtà táwa fi bàtà yẹn kírun ṣùgbọ́n ikú ku ẹrẹ tá a máa ń jẹ àlè pawọ́ rẹ̀ pípawọ́ yẹn à á sì mọ tótó rẹ̀ kódà wọn láti sọlá sọlá ọsàlà yẹn ohun tó lè gbé tá àwọ̀ yẹn ó fi mọ́ wọn lè tọ́ ṣe ọ ha àlùmọ́ wọ kọ́rọ̀ omi àti sàngírì wọn làwọn fi máa ń lo iyọ̀ àtomi pé wọn fi fọ́ tí ó fi mọ́ tọ́ bá ti mọ́ tán kò burú láti lò so àwọn máa fi ń ṣe àpamọ́ kódà omi tí wọ́n mú yẹn wọ́n rọ̀ sínú awọ lẹ́rìí wọ́n á di lẹ́nu wọ́n sì máa ń kọ́ títí dáadáa àá wọ́n fi ṣètò ìṣúná wọn bí ọ̀rọ̀ eléyìí ṣe rí nìyẹn tó bá tó di lọ́la á tún máa tẹ̀síwájú subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu